معروف عليها حافظ إلى مسجد أربته ولدبسه ونفي وإدلاك لباب المنهزم وباب صلاة الله ثم سلامه العين مختار خير أفادني على المصطفى مختار خير أفادني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الحمد لله الله ọba ló ṣe rí pé òun náà ló ní ọpẹ́ àwọn òun náà ni ọpẹ́ pé a jẹ́ mùsùlùmí àwa ti ọpẹ́ náà síwájú fún ọlọ́run ọba kí ọlọ́run kí ó gba ọpẹ́ náà ní ọwọ́ wa àfi wá ń bẹ lọ́rùn pé kí ọlọ́run ọba kó ṣe wá ní mùsùlùmí nígbà tí a bá fẹ́ kú abẹ lọ́run kọ́lọ́ jẹ́ kí islam wúlò fún wa tá a bá dé nínú sàárè abẹ lọ́run kọ́lọ́ jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tá a kìí àmà. A lọ́rùn kọ́lọ́run jẹ́ ká jẹ́ pé sábàbí ìsìláàmù náà láti jẹ́ ẹni àlìjánnà ẹlẹ́ẹ̀kejì oore tí a lè má dúpẹ́ gẹ́gẹ́ bí àwọn afẹ́sìn ti sọ òun náà ni lórí ìṣẹ̀mí tá à ń ṣe lórílẹ̀ ayé ìṣẹ̀mí tí à ń ṣe ní orílẹ̀ ayé a gbọ́dọ̀ dúpẹ́ rẹ̀ fọlọ́run nítorí pé ó wọ ọlọ́run ló fẹ́ nìkọ̀ọ̀kan wọn lẹ̀ t'ọba wu wù ti wa sí ọdọ adúpẹ́ pé ọlọ́run bá fi ìsẹ̀mí náà ó fi ta wá lọ́rẹ kí ọlọ́run bá kó lójú kí á tún sẹ̀mí pẹ́ sí lórílẹ̀ kọ́lọ́n kó wá lò ó ní wa fi ga sí i adúpẹ́ àlàáfíà máa ń ìsẹ̀mí náà kó sàlékún àlàáfíà fún wa àwọn tí ò lálàáfíà kó bá fún un ní àlàáfíà. oore yìí tí a ti gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ òun náà ni pé oore lórí amnu ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ òun la fi lè dúró báyìí tá a fi lè kójọ síbí láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run gbogbo ibi tí ò sí fọkànbalẹ̀ lórílẹ̀ ayé pátá yányá èdè lórílẹ̀-èdè wa iná ọlọ́run ṣe máa fi fọkànbalẹ̀ síbẹ̀ la hawla wala quwwata illa billah gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní kalẹ̀ gbogbo yín pátá yányá ni mo kí ọlọ́mọṣẹ́ àbá asan yín ní ẹ̀sán dáadáa gbogbo èyí tí ẹ kọ́ ánkínú tí ẹ wà ní kalẹ̀ ọlọ́mọṣẹ́ àbá asan yín ní ẹ̀sán dáadáa gbogbo èyí tẹ́ ẹ jẹ́ bàbá fún wa tí ẹ wà ní kalẹ̀ ọlọ́mọṣẹ́ àbá asan yín ní ẹ̀sán dáadáa àti gbogbo àwọn tó ń jẹ́ àwọn brothers látòkè tó délẹ̀ ọlọ́mọṣẹ́ àbá asan nìkọ̀ọ̀kan wa ní ẹ̀sán dáadáa ẹ̀rí ìjókòó àti àjókòó yìí ìta torí àjókòó òun náà ni pé a fẹ́ bára wa sọ̀rọ̀ ọlọ́run a tún fẹ́ rán wa létí nípa agbọ́nrin kan nínú àwọn agbọ́nrin tí Islam fi lélẹ̀ fún wa ká tún lè bá a ní àgbọ́yé nípa ẹ̀sìn wa sí dáadáa àwa jókòó ìtorí pé àwọn ayọ̀nà ọlọ́run ni abẹ́lẹ́ ọkọ́lọ́ jẹ́ kí a rí ìyọnú ẹ̀ èmi tí máa máa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá sọ yìí kọ́lọ́ ṣe ni tí máa fi rẹ́sẹ̀ níwájú ọlọ́run gbogbo tí máa ba àníyàn èèyàn jẹ́ kọ́lọ́ mọ́ jẹ́ kó wọ bẹ́ẹ̀ ẹ̀yin náà tẹ́ wá gbọ́rọ̀ náà ọlọ́run jẹ́ iná orí ẹ̀san níwájú ọlọ́run gbogbo tí ó ba ìgbọ́rọ̀ yìí jẹ́ ọlọ́run mọ́ jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀rí ìjókòó àti àjókòó yìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń darí ètò gẹ́gẹ́ bí wọ́n ti sọ èyí tó jẹ́ ntí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí tó jẹ́ tọ́pìkì tí wọ́n kọ èdè òyìnbó òun náà ni wọ́n fi kọ́ wọ́n ní signs of the end ntí wọ́n sì gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn àmì èyí tó jẹ́ wípé ó jẹ́ àwọn àmì tó máa ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé kó ló di pé ayé yìí yọ padà di nǹkan ló ṣe wípé yọ tí kálukú ó padà sí ọ̀dọ̀ ọlọ́run láti lọ gbẹ̀san tá a bá ṣe ń bẹ̀. àwọn àmì kan wá wà èyí tó jẹ́ pé Islam ó ṣàlàyé rẹ̀ ọlọ́run ṣàlàyé ẹ̀ fún òjíṣẹ́ òjíṣẹ́ náà wá ṣàlàyé ẹ̀ fún àwa náà wọ́n wá fẹ́ kó jẹ́ pé a ṣàlàyé díẹ̀ níbẹ̀ fún wa torí pé àsìkò lè gbà wá kálá fẹ́ ṣàlàyé gbogbo kọ́dà fún ní àwọn ṣàlàyé gbogbo ẹ̀ tán yẹ́nyẹ́ àwa kò tó ṣàlàyé gbogbo ẹ̀ kò sáfà tó ti ṣàlàyé gbogbo nǹkan tán yẹ́nyẹ́ yọ ṣàlàyé díẹ̀ bẹ̀ ni kò tó wá sásìkò so ìwọ̀nba tí a bá lè sọ ń bí ìkọlọ́nkó fún wa ní àgbọ́yé rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà nínú èdè lárúbáwá wọn a máa pè ní àwọn àṣọ́ọ̀tù sáà gbólóhùn yẹn wọn a máa lò lédè lárúbáwá ìgbà míì wọn a máa lò pé àlàmátù sáà wọn a máa lò bẹ́ẹ̀ ìgbà míì wọn a máa pè ní àmọ̀rọ́tù sáà so ní èdè lábáwá gbogbo ẹ̀ pátáyáyá ní tó ń túmọ̀ sí òun náà náà ni àwọn kan sọ pé signs of the last hour ní tó ń túmọ̀ sí náà ni pé àsìkò tá a lò gbẹ̀yìn láyé àwọn àmì wo ni ó jẹ́ àwọn àmì tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ ńbẹ̀ kótó di pé a máa lọ sínú àwọn àmì èyí tí ó ṣẹlẹ̀ ìta àfa àkọ́kọ́ jẹ́ kó yé wa ni wípé kí ló dé tí òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣàlàyé àwọn àmì tó ṣàlàyé ẹ̀ fún wa kí ló dé tó ṣàlàyé ẹ̀ fún wa àwọn èèyàn ní àǹfààní tó pọ̀ òun ló wà ń bẹ́ẹ̀ tó ṣe ọlọ́wọ́n bá fi ṣàlàyé àwọn àmì yìí fún wa àwọn àmì yìí ó kọ́kọ́ jẹ́ ìkan nínú àwọn ilmùlẹ̀ rọ́ì ìmọ̀ tó pamọ́ tó jẹ́ pé ọlọ́run ọba fi pamọ́ tí ò sẹ́nì kankan tó jẹ́ wípé ó lè sọ pé òun mọ̀ àfẹ́ntọ́lọ́run ọba bá fi mọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba wa sojú kòkòrò láti lè fi mọ àwa tá a jẹ́ mùsùlùmí nítorí yí pé ó mọ̀ pé tó bá fi mọ àwa tá a jẹ́ mùsùlùmí àǹfààní tó pọ̀ òun ni ó ti bẹ̀ jáde fún wa àwọn kankan ló pọ̀ lọ́jọ́ pé ààrí àlìjánná ẹnìyàn kan ò tí ì mọ bó ti rí iná ẹnìyàn kan ò tí ì mọ bó ti rí báyìkì àmọ́ ò ti rí ẹnìyàn kan ò tí ì mọ bó ti rí òṣìṣẹ́ ọlọ́run bá wá fẹ́ ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi jẹ́ pé lára àròyìn tí ń bẹ fún mùsùlùmí òun náà ni wípé wọ́n sọ pé mùsùlùmí o ìròyìn ẹ̀ a gbọ́dọ̀ rí àlè iman bilghaib ìnígbàgbọ́ sí nǹkan tó pamọ́ lára àròyìn tá a ní sí mùsùlùmí nìyẹn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá wá wò pé ètò ọlọ́wọ́n bá sọ fún òun yìí kóun ó sọ fún wa táwa náà bá ti wá ń rí tí bá ti ń ṣẹlẹ̀ yóò máa fi wá lọ́kàn balẹ̀ wípé àlìkíámà èyí tá àti ìrí yẹn gangan náà ọkàn wa máa balẹ̀ wípé àà kò sí èméjì bẹ ṣẹlá nàbí lọ sọ fún wa pé eléyìí ó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ omi ìgbékalì kìámà náà kò sí èméjì bẹ òun náà ṣẹlẹ̀ nìyẹn so àǹfààní alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà tí wọ́n sọ nìyẹn lẹ́yìn wá gbà náà tí bá ń ṣẹlẹ̀ a máa rí sídìkù risalati nàbí sàlám a máa mọ̀ wípé ah iṣẹ́ ànábì o òdodo máa níyì iṣẹ́ ànábì òdodo máa níyì lẹ́yìn wá gbà náà yóò tún máa ta wáǹdì kan láti lè máa mọ̀ wípé à òpin ayé mà ti ń dé òpin ayé mà ti ń dé ọmọ yẹn ká múra dáadáa yóò tún máa ta wáǹdì kan lẹ́yìn wá gbà náà òṣìṣẹ́ ọlọ́wọ́n bá tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ tí àwọn kinní bá ń dé báwo láti bá lò torí wípé àìmọye nǹkan tó ń sọ ọlọ́run ọba sọ sílẹ̀ òun ló jẹ́ wípé àwọn kan ti wò pé òṣèlú ọba ní ẹni báyìí ó jáde ẹnìkan bá lọ pe ara rẹ̀ pé èmi lẹ́ni tí wọ́n ní ó jáde àwọn yẹn náà bá kójọ sẹ́yìn rẹ̀ ànábì tí wọ́n á ṣàlàyé gbogbo àwọn àmì tí ó ṣẹlẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti yọ padà wá di onírọ̀ èèyàn nígbà tó bá rí pé gbogbo àmì ó tún máa ń jẹ́ ìrànlọ́wọ́ fún wa pẹ̀lú nǹkan tó ọlọ́run ọba ṣàlàyé fún wa yìí yóò kọ́ wa níbí a ti lè mọ̀ wípé òdodo lélẹ́yìí eléyìí ni rọ́ a lè mọ̀ dáadáa nígbà tí bá ń ṣẹlẹ̀ so lára àwọn nǹkan tó jẹ́ pé Islam mú wa ni àwọn tí wọ́n jẹ́ onífá àwọn tí wọ́n jẹ́ gbogbo wọn pátá yẹn làwọn náà máa ń sọ wípé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nǹkan tó bá ti wá tako nǹkan tó ń sọ lọ́wọ́ bá a máa mọ̀ wípé irọ́ làwọn ilé ń pa irọ́ làwọn ilé ń pa so òṣìṣẹ́ bá sọ àwọn kìíní ìlẹ̀ fún wa nítorí kó lè bá a jẹ́ àǹfààní tó ga fún wa kọ́kàn wo lè rinlẹ̀ nù Islam ká lè mọ títóbi Islam orin ànábì sàrà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìfún wa bàtà bá ń lọ àmọ́ ìyànnà náà tó jẹ́ pé àwa náà mọ̀ rí wípé ó ṣàlàyé ẹ̀ fún wa nítorí pé àwọn àǹfààní tó pọ̀ olóògùn ṣàlàyé ẹ̀ fún wa torí àsìkò ló jẹ́ káwọn gbé pépèpè láti má máa mú àwọn àpèjúwe wa ẹ̀ wá rí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa lára àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan lára nǹkan ló ń sọ ọlọ́run ọba ti sọ sílẹ̀ wọn a máa sọ wípé kinní yẹn ti ṣẹlẹ̀ àwọn afáwọn ajẹkọyẹ wa pé ìgbà míì kò ní tí ì ṣẹlẹ̀ ìgbà míì bẹ̀ ní kinní yẹn ó ti ṣẹlẹ̀ lápèjúwe nígbà tí ìkan nínú àwọn tí wọ́n jẹ́ obìnrin rere tó jẹ́ sọ̀hàbíyà. So táǹpé ní Asmau bintu Abi Bakri nígbà tí obìnrin radiyallahu anha àkọ́rọ̀ ń kó bá a yọnu sí ọmọ tó bí ní à ń pè ní Abdullahi bin Zubair òun ni ọmọ tó bí Abdullahi bin Zubair yìí ẹ̀ńtà wa ń pè ní al bin Yusuf ó wá wá láti wá kógun bá Abdullahi bin Zubair ní Mẹ́kà ó wá pa Abdullahi bin Zubair ó wá pa sí Mẹ́kà lẹ́yìn ìgbà tó pa tán ó wá lọ bá màmá rẹ̀ tá a mọ̀ sí Asma'u bintu Abi Bakri Asma'u bintu Abi Bakri wá ń ṣàlàyé fún wípé sórí ìwọ tó wá bá mi yìí òjíṣẹ́ ọlọ́run ọba ti sọ fún wa wípé inna fi Sakif kadhaban wa mubira inú ìran yín tí èèyàn méjì ni ó jáde ń bẹ̀ ìkan ó jẹ́ òkùnrọ̀ ìkọ́ jẹ́ apààyàn tí ó máa ba nǹkan jẹ́ ó wá ní wá mẹ́lìkàdà ṣùgbọ́n ẹni tó jẹ́ òpùrọ̀ ń tiẹ̀ kò sí èméjì ń bẹ fakọ́dé àròfinà àti dáná ẹni tí ń pè lókùrọ̀ yẹn ìkànnú àwọn tó ti lògbà síwájú ni a máa ń pè ní alimukhtar bunu abi ubaid asakọfíì òun tiẹ̀ òpùrọ̀ ni oníjìbìrì lọ a máa sọ̀ kalẹ̀ wá bá òun àmọ́ àwa máa sọ pé o ti wá fún oníṣẹ́ o tún wá ń ṣì àwọn èèyàn lọ́nà so obìnrin wa ń sọ wípé fàámọ́lùmọ́bí ṣùgbọ́n ẹni tó jẹ́ apààyàn ó ní fàmà kìkàlùkà ìlà ìyá ìtí mo mọ̀ ni pé ìwọ igangan làwọn oníṣọ́ pápá yàn ni ọ́ so látara bẹ́ẹ̀ gbogbo àwọn àfẹ́sìn pátá yẹn yẹn wọ́n ní ọ̀rọ̀ tí obìnrin yìí sọ wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ẹni tí ó sọ pé apààyàn ni bó ṣọlọ́ wọn bá ti sọ̀rọ̀ ẹni yẹn lẹ́gẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n nígbà míì àìmọye nǹkan ló ti jáde síwájú ẹlòmíì pera rẹ̀ ní nǹkan pé ànábì sọ pé wọn nǹkan kan báyìí ó jáde ó sì pera rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni máa ń jẹ́ àwọn àfáà tí wọ́n ṣe tí àtọ́pọ̀ rọ lórí wáàsí tẹ́ ní ká wá ṣe lónìí bíi àìmọye tí àwọn àfáà ti ṣe lórí ẹ̀ tó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí àṣìṣe a máa wà ń bẹ̀ ẹlòmíì ó sọ wípé ẹ̀rẹ́rẹ́ tó ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ tí ò sì tí ì àìmọye ni lóòótọ́ làwọn kan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni kí ni o àwọn kan ò tí ì àwọn àfáàfẹ́ ká jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà àwọn afáàjẹ kò yé wa pé tá a bá pè ní àṣìrọ́tù sáà tá a sọ wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kálíkì àmọ́ ò tó dé tọ́jọ́ wípé yóò sùn mọ́ ìparí ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìámà kìí ṣe pé nǹkan tá a gbà lérò ni pé yóò wá sún mọ́ tẹ́kítẹ́kí kọ́ kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìtàkà sọ nísìnyí ẹ̀rọ ìgbà tó ti ṣẹlẹ̀ lẹ́gbàá náà ti kú òlòrílẹ̀ ayé tán a sì sọ fún wa wípé ìtànàbí sọ yẹn ó ti rí bẹ́ẹ̀ káwá wò sígbà tá a wà nísìn ó ti máa kọjá one thousand years so látara bẹ́ẹ̀ káwá wò wípé kì í ṣe ara àwọn àṣírọ́tù sa ara rẹ̀ náà ni torí pé ó níbi tí àṣírọ́tù sa àti bẹ̀rẹ̀ ó dẹ̀ níbi tí ó máa parí sí gẹ́gẹ́ bá ti máa ṣàlàyé fún wa nínú wáàsí wa lónìí ẹ̀wà rí ọ̀nà mélòó ni àwọn àfáà pín aṣọ́ọ́tù sá àsì àwọn nǹkan àmì tí ó ṣẹlẹ̀ kó tó di wípé ilé ayé yìí ó máa parẹ́ wọ́n pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni èyí tó jẹ́ àṣùbùrọ̀ èyí tó kéré ń bẹ èwo lèyí tó kéré òun náà ni àwọn tó ṣe yí pé wọ́n wá pín yẹn sọ́nà méjì àlìbà ìdá àwọn kan ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n jìnà sí wa àwọn kan ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ wọ́n sì ti parí àwọn yẹn wọ́n bọ́ sí ọ̀ndà àlìbà ìdá àbọ̀wá sàlàyé wọn. èyí tó bọ́ sí ọ̀ndà àṣubúwọ́ òun náà ni alimutawassito èyí tó jẹ́ wípé òun ó ti ń ṣẹlẹ̀ ẹ́ bọ̀ látàyé ànábì yìí ti ń ṣẹlẹ̀ ẹ́ bọ̀ ó sì tún ń ṣẹlẹ̀ dì sí i yóò sì tún máa ṣẹlẹ̀ lọ ní títí títí títí títí ìránṣẹ́ pé bá ti wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ó ti wá parí nìyẹn ó tún kọ̀ǹtìnìù nínú ẹ̀ tó wà lọ́jọ́ pé kò tiẹ̀ ti ṣẹlẹ̀ rárá tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa ni èyí tó wá jẹ́ alikúburọ̀ àwọn àmì ìgbẹ̀yìn ayé èyí tó tóbi gan èyí tó tóbi yìí owó ò tí ì ṣẹlẹ̀ rárá gẹ́gẹ́ bá sọ mẹ́wàá wá ni ìyẹn ló wá wà nínú hadisi Hudhaifa mẹ́wàá ẹ̀ wáyìí ó wà ní hadisi Hudhaifa èyí tó ti fún abẹ́ òdèbà sọ wípé ìtọ́lá àròsúlá sàlá àlẹ́yìnà wà nánú nàtàdákà ànìsà òṣìṣẹ́ ọlọ́run ọba ó yọ sí wa níjọ́ kan ìgbàdé ìṣẹ́ ọlọ́run ọba yọ sí wa nánú nàtàdákà ànìsà à ń sọ̀rọ̀ nípa àlìkè àmọ́ ìjọ náà òṣìṣẹ́ ọlọ́run ọba dé òṣìṣẹ́ ọlọ́run ọba wa sọ pé máa tazakaru kí lẹ̀ ń sọ nípa rẹ̀ Uzefa ni àwọn èèyàn sọ wípé nọ́dìkùrù sáà ìbá ń sọ nípa rẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ọjọ́ gbèǹde àlìkìyàmà òun là ń sọ nípa rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wọn wípé ọ̀rọ̀ nípa ọjọ́ gbèǹde àlìkìyàmà ìnà láǹtakùn màsáà ẹ jẹ́ kí n sọ fún yín o àlìkìyàmọ̀ ò lè ṣẹlẹ̀ láíláí àtàtàrà òkọ́bùlà àṣọrọ̀ àyàt àfi kẹ́ ẹ rí síwájú àlìkìyàmọ̀ àwọn àmì mẹ́wàá àmì mẹ́wàá yẹn làwọn afáà gbà wípé àmì mẹ́wàá ẹ̀ wáyìí òun làmì tó tóbi jù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní àmì alákọ̀ọ́kọ́ ní àdùhọ́ọ̀n èéfín àbọ̀wá sàlàyé ẹ̀ àmì ẹlẹ́ẹ̀kejì òun náà ní àdàjáàl ó ní wàdàjáàl ẹ̀dá ń pè ní àmì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wà dáàbà òun náà ni kòkòrò kan wà tí ó jáde nígbẹ̀yìn ayé òun ẹlẹ́ẹ̀kẹta àmì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wàtúlù ṣàmsì ní òun náà ni pé yóò yọ níbi títí ń wọ̀ òrọ̀ yọ̀ mẹ́ àmì ẹlẹ́ẹ̀karùn Oni ní òun náà ni wànú zúùrù Isa ibn Maryam sísọ̀kalẹ̀ Jésù Isa ọmọ Maryam yóò sọ̀kalẹ̀ yóò padà wá sílé ayé ẹlẹ́karùn-ún nìyẹn àmì ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni kùwàkùrúdù Yàjújù wa Màjújù òun náà ni àwọn àrán kan tí wọ́n ń pè wọ́n ní Yàjújù wa Màjújù àwọn náà àwọn náà ó tún jẹ́ ẹni tó ṣe yí pé àwọn náà máa jáde òní ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje àtẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ́ẹ̀kẹsàn-án ó wá ní wàsàrà sátòkù sùnfìn ilẹ̀ yóò dàlú àwọn nǹkan tí ń bẹ lórí ẹ̀ wọ́n wàá wọnú ilẹ̀ lọ yẹn pé ilẹ̀ ó rì mọ́ wọn lọ sàlẹ̀ ó wá ní ni ó ṣẹlẹ̀ kọ́sìfún bíi mọ́ṣíríkì agbègbè ibi tó òòrùn ti ń yọ èyí tó jẹ́ pé mọ́ṣíríkì ni tó súnmọ́ màdínà jọ́nà agbègbè mọ́ṣíríkì sí màdínà east tó súnmọ́ màdínà jọ́nà òṣèré àwọn ọba ní ilẹ̀ orí bẹ́ẹ̀ wà kọ́sìfún bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ó rí bèlè mọ́gíríbì agbègbè ibi tó òòrùn ti ń wọ̀ tó súnmọ́ màdínà jọ́nà ilẹ̀ ó rí bẹ́ẹ̀ ọwọ́ ni wà khasfun fi jaziratil arabi ilẹ̀ tún rí fi jaziratil arabi gbogbo ibi tí ilẹ̀ lárúbáwá wà pàtàyàyà oríkùsù ilẹ̀ lárúbáwá ilẹ̀ tún rí bẹ́ẹ̀ ó jẹ́ mẹ́ta òṣèlọ́ba wa ni wà á kírun ètò wa jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tó gbẹ̀yìn gbogbo rẹ̀ òun náà ni náírà takuruju minal yaman òun náà ni iná kan ó wá máa jáde láti yaman ibẹ̀ ni ó ti jáde tó bá ti wá jáde iná yìí tàtúrúdù nasa ilà mahsharihi òun ni ó máa darí àwọn ènìyàn tí ó máa lé wọn lọ débi tí wọ́n parí ayé wọn sí tá a bẹ̀bẹ̀ ní ṣáàmù nílẹ̀ ṣáàmù iná yẹn ni ó lè wọ́n débẹ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn ni àmì ọlọ́run ọba èyí tó jẹ́ wípé ó ga jù ẹ̀wà rí láti lè wá ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ tó ṣiṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa wàhùwà sọ́ọ́dínkùn masduk ẹni tó jẹ́ wípé olódodo ni ẹni tọ́lọ́run ọba ń sòdodo fún ni gbogbo tó bá sọ fún wa pátá yányán kò sí èmi ti bẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àfáà sọ wípé alákọ̀ọ́kọ́ gbogbo àmì ìgbésí ayé ìpátá yányán tó yẹ pa yóò fi parẹ́ tó jẹ́ àmì ìgbẹ̀yìn ayé alákọ̀ọ́kọ́ rẹ̀ náà ni bí sátú Rasulillahi sallallahu alaihi wasallam. bọ́lá ti gbá nàbí dìde báyìí ó ti ṣó wípé ayé yìí ti dópin ìgbédìde ànábì sàlàsàlà òun ni ó kọ́kọ́ sọ pé òun ni ìbẹ̀rẹ̀ wípé ayé yìí ó ti dópin ìgbédìde ànábì yìí bọ́lá ti gbá ànábì dìde ànábì náà wá sọ nínú àdìsí tó fìdí múlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tí wọ́n gbà wá tó wà ní àwọn ìwé tó ṣe é gbára lé dáadáa òṣìṣẹ́ ọlọ́run ọba ní buhistu alẹ́ wàsáàtà ka àtẹ̀yìn mi òṣìṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run gbé mi dìde èmi tẹ́ ń wò yìí ọlọ́run wá pa mí pọ̀ pẹ̀lú pé àlìkìámà ti tó ó wá ní ka àtẹ́yìnì bí ìka méjèèjì yìí wọ́n lè ṣe ọlọ́run ọba yẹ́kírúnù bẹ́ẹ̀rẹ̀ ìsìnbà ayé ó mú ọwọ́ ọ̀ka rẹ̀ méjèèjì ó wá papọ̀ àṣàbá àgbàtiwa ìwúsùtọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba pa ọwọ́ ìfábẹ́là àti ọwọ́ àárín òṣìṣẹ́ ọlọ́run ọba pa méjèèjì pọ̀ ó ní bẹ́ẹ̀ni àtàlìkì àmọ́ bá a ti rí nìyí àwọn afáwọn àwò wípé ọ̀nà wo la fẹ́ gbà ṣàlàyé àdìsí gbàdúṣọlọ́ọ̀bá ní bóun àtàlìkì àmọ́ ti rí nìyí ẹgbàdúṣọlọ́ọ̀bá ti lọ sísìn. àwọn afáwa ṣàlàyé pé alákọ̀ọ́kọ́ ni pé n ti sọ fún wa ni wípé ànábì kankan ò ní wá ànábì kankan ò tún la òun àti ọjọ́ ògbéǹde alikiyama kò láwọn láàrin ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìṣirò táwọn ń ṣírò lọ́dọ̀ wa bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba ti ń ṣírò ìnáwó yàrá ònàwó bàdí ìdàn wàdàrọ̀ ọkọ̀rí ìbàn. ọlọ́run wàdàrọ̀ ọkọ̀rí ìbàn lọ́dọ̀ ọmọ ènìyàn nǹkan máa ń jìnnà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́dọ̀ tọ́lọ́ nǹkan máa ń lọ́dọ̀ ọlọ́run jẹ́ pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ṣàlàyé fún wa rí pé àlìkè àmọ̀ ti bọ́lá wọn bá ti gbóhùn dìde ẹlẹ́ẹ̀kẹta nítumọ̀ táwọn mú wa òun náà ni wípé wọ́n ń ta bá wu ọwọ́ méjèèjì yìí nítorí sọlá wọn bá ń sọ ni wípé ọjọ́ tó ti lọ ó ti pọ̀ gan-an ọjọ́ tó kù táríkì àmọ́ òfin dé ó kéré gan-an ọwọ́ ní ọjọ́ tó ti lọ ó gẹ́gẹ́ bí ìka àfábẹ́là yìí bẹ́ẹ̀ lọ́jọ́ tó ti lọ bí ìka ìfábẹ́là tá a bá wá gbé sí ẹ̀gbẹ́ ìka àárín. tá a bá wá yọ ìfábẹ́lá yẹn kúrò níbi ìka iye tá a yọ kúrò ń bẹ̀ yẹn òun ní gbogbo ọjọ́ tó ti lọ sẹ́yìn èyí tó wá sẹ́kù níbi orí yẹn òun ló kù táyé òfin parẹ́ gbọ́dọ̀ lọ́ba gbádùn mi dìde wa wọ́n jẹ́ kó yé wa wípé ìgbédìde àkọ́kọ́. èyí tó jẹ́ pé òun ló ṣàlàyé fún wa wípé àlìkíámọ̀ ó ti súnmọ́ kò sí èrò jíndẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn ohun tó tún wá tẹ̀lé lẹ́yìn màá sáré káwọn torí pé kò sásìkò àwọn mẹ́wàá tó gbẹ̀yìn yẹn àwọn mẹ́ta kan wà tó ṣe pàtàkì bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ mọ́ ṣàlàyé dáadáa bẹ́ẹ̀ làwọn kan mẹ́ta mìíràn tó wà tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mọ́ ṣàlàyé dáadáa ìkọ̀ọ̀kan wọn gẹ́ tó ṣe wáàsí kọ̀ọ̀kan so alámọ̀rí wáàsí alámọ̀rí wáàsí tó tóbi ni tó gùn ni lẹ́yìn gbọ́dọ̀ gba ànábì dìde àwọn ará maka wọ́n béèrè lọ́wọ́ ànábì pé kọ́lọ́ ń jẹ́ kí òṣùpá kó pín sí méjì ọlọ́run ọba sọ àyàkálẹ̀ nítorí ẹ̀yìn sọ́tò kọ́mọ́ ọlọ́run ọba ní ìkùtà ọba ti sa à. وانشق القمر اقتربت الساعة وانشق القمر ọlọ́run ọba ní alikiyama ó sọ fún yín pé ó ti súnmọ́ ìyẹn wàǹṣàkọ̀lìkọ̀mọ̀ ẹ̀yin ará mẹ́kà nígbà tẹ́ ẹ béèrè fún yín pé kí òṣùpá ó pín sí méjì ọlọ́run ọba sì ní kó òṣùpá ó pín méjì níṣẹ́jú àwọn ará mẹ́kà báyìí ọlọ́run ọba ní kí ìkan nínú òṣùpá yẹn kó kúrò lójú sánmà àwọn àpáà ní ìkan yòókù ó ṣẹ́kù sójú sánmà ìkan kúrò lójú sánmà wọ́n wá wá síbi ẹ̀yìn ó wá wá síbi ẹ̀yìn òkè tí ń bẹ ní òkè tó wà so òkè tí ń bẹ níbẹ̀ òkè tí ń bẹ ní Mínà ọlọ́run bá ní pé kí òkè yẹn kí òṣùpá yẹn ìdajì rẹ̀ kọ́ wá síbi ẹ̀yìn ibẹ̀ àwọn kan ní òkè àbíkùbẹ́ ìsìn ni ọlọ́run bá ní kí kíni o kí òṣùpá yẹn wá síbi ẹ̀yìn ẹ̀ àwọn ará Mẹ́kà sì rí báyìí lóbi àdìsí Anas ó ní àwọn ará Mẹ́kà sáàlà rasul kùfàrù Mẹ́kà sọ̀rọ̀ sẹ́lám àyè rí àwọn àyà àwọn ará Mẹ́kà ní ìwòsí fa àrọ ohun ìṣìkọ kọ̀ọ̀kọ̀mà ó dẹ̀ fi hàn ó dẹ̀ jẹ́ kí rí pé òṣùpá wa pín sí méjì báyìí níṣẹ́jú wọn báyìí ṣùgbọ́n kí wọ́n tó gbára sọ wọ́n ní idán ni ọlọ́ba wa sẹ̀rí ẹ̀nu alukọ̀ránì yìí pé bí òṣùpá ti pín sí méjì yẹn o àmì pé àlìkìámà ti súnmọ́ ni àwọn tí wọ́n lọ sínú òṣùpá wọ́n nígbà tí wọ́n dé ní òṣùpá tí wọ́n débẹ̀ wọ́n rí àmì lílà yẹn lára rẹ̀ láwọn tí èsè mùsùlùmí tí wọ́n lọ ní òṣùpá wọ́n padà bá mi nílà pé òṣùpá yìí ti pín rí àwọn sọ fún wa yìí pé ayé ànábì ló pín tọ́lọ́ ní kíkan wá sálẹ̀ káwọn tí ń já àwọn kìfèrí mọ́ káwọn orí kí wọ́n lè bá gbà tó ti bẹ́ẹ̀ wọn ò gbà àwọn ànábì pa àwọn gan yìí so ìmọ̀ọ́lá òṣùpá lára mi àlìkíyàmọ̀ ni lẹ́yìn wá gbà náà ikú ànábì gangan ara mi àlìkíyàmọ̀ ni tó gbé a ti mọ̀ wípé àlìkíyàmọ̀ ó ṣẹlẹ̀ ànábì ó dẹ̀yẹ̀ sí sí yóò sì kú kálìkíyàmọ̀ tó ṣẹlẹ̀ bó ti kú yẹn ti sọ fún arí pé ẹ àlìkíyàmọ̀ ti ń súnmọ́ bẹ́ẹ̀ lùsọ ọlọ́run ọba ó sọ fún kánú àwọn sọ̀hábà Malik ibn Auf ó ní àwọn nǹkan mẹ́fà kan yóò ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọba ní òǹdùdù síta eh, eh, ka àwọn nǹkan mẹ́fà tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ kálíkì àwọn òtótó òṣèré ọba ní mọ́ọ̀tì ikú mi wà lára ǹjẹ́ ẹgbẹ́ abùnú kálíkì àmà ti súnmọ́ ó wá ka àwọn kan yẹn náà lọ tí ó sásìkò fún wọn lẹ́yìn wá gbà náà gbogbo àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà pátá yẹn lára nǹkan tó ti ṣe ọlọ́run ọba ti sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ni àìmọye nǹkan ló ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà òṣìṣẹ́ ọlọ́run ọba ni wọ́n gba Baitul Maqdas wọ́n gbà á òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní ikú ọ̀wọ́ ọwọ́ kan ó ṣẹlẹ̀ láàrin mọ̀tán ó máa ṣẹlẹ̀ láàrin yín èyí tó jẹ́ pé ẹ máa kú níbẹ̀ kakọ áṣìlì gálẹ̀m òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti sọ lẹ́ẹ̀lẹ́ ọlọ́sìn kí tọ̀ ọ̀hún àmúwàs kó ṣẹlẹ̀ àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ pé àwọn tó kú ní àwọn mùsùlùmí wọ́n ní one hundred twenty five thousand àwọn tó kú ní àwọn mùsùlùmí tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ibẹ̀ ni Mu'az bin Jabal ibẹ̀ ló ti kú ibẹ̀ ni Abu Ubaida ibẹ̀ ló ti kú àtàwọn ẹni ńláńlá ní àwọn sọ̀hábà so látara bẹ́ẹ̀ ìṣọ́lọ́wọ́n bá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́ gbogbo àwọn tí ó máa jẹ́ àwọn oríṣiríṣi sect tí ó máa jáde nínú wọn ni kàwọn kàwárìj òṣọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ wọn lẹ̀ gbogbo ìjà tí ó ṣe láàrin láàrin àwọn sọ̀hábà òṣọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ gbogbo wọn lẹ̀ lẹ̀ òṣọ́lọ́wọ́n bá wa sọ fún wa wípé kálíkì àmọ́ òtótó àwọn tí wọ́n jẹ́ àwọn dàjàlù àwọn òpùrọ́ kọ̀rí ìbò mínísítàràsì tí wọ́n tó táàtì òun ni wọ́n jáde yẹ́sẹ̀ mú annahu rasulullah kulluhum yazamu annahu rasulullah wọ́n tó táàtì ìkọ̀ọ̀kan wọn ni ó máa sọ wípé òjíṣẹ́ ọlọ́run lòun yọọ máa pẹ́ pé ànábí ọlọ́run lòun àìmọye ni ó jáde pẹ́ẹ́nù gbogbo àwọn tó jáde ìpadà yẹn wọ́n dẹ̀ máa pe àwọn lójíṣẹ́ ọlọ́run àìmọye ló ti wá jáde lórílẹ̀ ayé tí wọ́n pe àwọn lójíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run padà dojú ti gbogbo wọn náà ní pàdékẹ́ ọ̀ṣọ́ ọlọ́run bá ti sọ ọ́ lẹ̀lẹ̀ àwọn yẹn sì ń tẹ̀lé wọn so gbogbo àwọn àmì yìí òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa. ká lè bá a lè wá ṣọ́ra nígbà táwọn àmì yìí bá ń ṣẹlẹ̀ ni. ọba tí wọ́n ṣàlàyé àmì tó pọ̀ ló jẹ́ pé ní àdìsí tó gbajúmọ̀ lọ́dọ̀ wa òun náà ni àdìsí tí jìbìrì wà bó ṣe ọba ó ní àbírí ni a ní sàn á sọ fún mi nípa ajọ́ gbẹ̀ngà kìámà wọ́n sọ fún yín pé ọjọ́ gbẹ̀ngà kìámà lẹ́yìn wá gbà náà òun ọ̀ma òṣìṣẹ́ ọlọ́run ọba náà mà torí pé jìbìrìlù lọ ga ju gbogbo àwọn màláìka kò mọ ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà ànábì ló tóbi jù ní gbogbo àwọn èèyàn pátá yẹn òun náà mọ ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà bóòlù ẹnì kan ti wá jáde kó mọ ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà kò ṣeé ṣe bẹ́ẹ̀ ìyẹn ló fi wá jẹ́ wípé wọ́n wá ní àkbírì ní àmàrọ̀ ti hà wọ́n á ṣàlàyé fún mi àwọn wo ni àwọn nǹkan àmì tá a mọ̀ ẹ́ rí pé ọjọ́ òpèǹde àìkìyàmọ̀ ó ti súnmọ́ òṣèlú àwọn ọba wa ń ṣàlàyé fún oríṣiríṣi ní àǹtẹ́nidàlẹ̀ amátú rọ́bàtà wàǹtàrà ìfúrátà ìhòrátà rí a àṣàìn yàtàtọ̀ wà lóhùn náà fìlìpù nìyà òṣèlú àwọn ọba ní ilé ayé níta fẹ́ yọ lóun bẹ́ẹ̀ ni pé ilé ayé wá yí padà ni. gbogbo tó ti dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni ó padà jẹ́ rí pé kò wá ní dáa gbogbo dáadáa tá à ń rí ìtàlùkì àmọ́ gẹ́gẹ́ tí ó máa sọ fún wa nìyẹn gbogbo délé pé ó jẹ́ nǹkan dáadáa òdodo ní ìsìn nǹkan dáadáa ni ṣùgbọ́n tálíkì àmọ́ bá ti ń súnmọ́ bọ̀ irọ́ làwọn èèyàn gbà ní nǹkan tó dáa gbogbo tó bá ti dá sìnà ṣíṣe aburú ni. ṣùgbọ́n dájú kí àmọ́ bá ti ń bọ̀ sí náà yẹn làwọn èèyàn ń gbà dáadáa ká máa rìn òòrò aburú ni ṣùgbọ́n dájú kí àmọ́ bá ti ń bọ̀ wá ìhòòhò yẹn ni ó rọrùn àwọn èèyàn láti máa rìn wọ́n fẹ́ lè máa rìn ní òòrò gbogbo nǹkan pátá yẹn yẹn tá a ti mọ̀ pé dáadáa ni ìyẹn ló jẹ́ pé tálíkì àmọ́ bá ti ń bọ̀ kò ní í jẹ́ kí ni o kò ní í jẹ́ dáadáa mọ́ gbogbo ẹ̀rọ wa kó sí ọ́ndà wo náà níbi sàṣọ àwọn tó sàlàyé pàtàkì yẹn ìyẹn ló jẹ́ pé tá a bá ti rí àwọn aburú pé eléyìí ṣẹlẹ̀ eléyìí ṣẹlẹ̀ eléyìí ṣẹlẹ̀ gbogbo aburú ìpata yẹn yẹn òṣèlú ọba ti gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ pata yẹn òṣèlú ọba ti lẹ̀ lóbi jẹ́ wípé tá a bá ní ká máa sàlàyé aburú yìí àwọn àfa nínú àwọn àfa tí wọ́n ka àwọn aburú ilẹ̀ wọ́n ka one hundred and thirty one aburú jẹ́ pé ó ṣẹlẹ̀ káàkiri àwọn ọmọ ogun tó dé tí èsì ara àwọn nílá ara tó jẹ́ àwọn kéékèèké tí ó ṣẹlẹ̀ ká sí máa ka wú ẹ lọ àsìkò nígbà wa ló fi jẹ́ nínú àmì ẹ pé ń bọ̀ òun náà wípé a máa rí gbogbo nǹkan tá a ti mọ̀ ní dáadáa yóò kúrò gbogbo ohun tí ọ̀wà á dá òun yóò ṣe kí ni o òun ni ọ̀ kárí pátá yẹnyẹn so àmì àlìkíámù nìyí ká wá lọ síbi àwọn àmì tó ṣe pàtàkì tí a gbọdọ̀ má ṣàlàyé wọn kí làwọn àmì tó ṣe pàtàkì tá a gbọdọ̀ má ṣàlàyé wọn àwọn àmì mẹ́fà nìyí kátó wá sàlàyé àwọn kéékèèké tó kù lẹ́yìn ẹ̀. àmì alákọ̀ọ́kọ́ òun náà ni kùrújù máàdì ẹni tá à ń pè ní máàdì ó máa jáde èèyàn kan ní máàdì èyí tó jẹ́ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ó sàlàyé fún wa wípé ẹni tí ń jẹ́ máàdì yìí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ nínú àdìsí Abdullahi ibn Mas'ud òṣìṣẹ́ ọlọ́run ọba ní wípé wàláwó lámúyẹ́gù kọ́ fi àárín ìdúnìyà ìlà yàwó mọ̀nì látọ̀wọ́lọ̀ wọ́n ọ̀dàlẹ̀ kàdíyàwó tó bá jẹ́ wípé ọjọ́ kan ló láyé tó bá jẹ́ pé ọjọ́ kan ló ṣẹ́kù láyé òṣìṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run sì jẹ́ kọjọ́ yẹn ogun gan-an tọ́lọ́run ọba ó jẹ́ kọjọ́ yẹn ogun ata yebu ada fi dúnìyà rọ́jùlán tó wá di pé ọlọ́run ọba wà gbé dìde ọkùnrin kan gbọ́dọ̀ dìde òṣìṣẹ́ ọlọ́run ọba ni ọkùnrin tí ó dìde yìí ìwà tí ùsùnmù ùsùnmù. o kɔɔre a t'o o ni wa sumu a bi i abi, sumu abi, o kɔ baba re nɛ bi o kɔ baba mi na ni o ni o kɔtɛ ma pɛ ni ye o naa ni muhammadu bonu abdulayi so muhammadu Abdullahi, abdulayi o ni o jɛ. inú ìran tí ó sì ti wá inú ìran ààrọ ọmọ ànábì tá à ń pè ní Ali ìran tí ó ti wá nìyẹn tó jẹ́ ọmọ Fatima ìran tí ó ti wá nìyẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ní màdí ni ó wà á nígbà tí ilé ti bàjẹ́ tán yẹ́yẹ́ ilé ayé ti bàjẹ́ bá a ti ń bá lọ yìí ti bàjẹ́ tán yẹ́yẹ́ ìgbà tó bá bàjẹ́ àtọ̀ wa kì í ṣe pé àní ní khalifa a ní ẹni tó jẹ́ àlífà gbogbo mùsùlùmí kìláàfà ìsìláàmù ó ti padà ṣùgbọ́n nígbà tí àlífà kan bá kú tán àlífà yẹn wá kú àwọn ọmọ àlífà mẹ́ta ló sọ fáwọn fẹ́ jẹ kìláàfà látara bẹ́ẹ̀ ẹ̀dá wa ń pè ní máàdì yìí òṣù ọlọ́wọ́ bá ní owó tí ẹ̀ ní fẹ́ kí wọ́n fòun jẹ pé kóun òjò lórí ṣùgbọ́n wọ́n wàá ṣe gbáyé àfun bẹ́ẹ̀nà rúkùn wà mọ̀kàn láàrin bíi ajánulẹ̀ aswad àti mọ̀kàn ibrahim ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ àfún ibẹ̀ la yóò ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ òun ni ọ̀wà dìde lẹ̀ ọ̀wà fẹ́ gbogbo ayé pátáyányá tó fẹ́ tún ṣe nítorí pé àwọn tí wọ́n jẹ́ aláburú ayé gbogbo àwọn tí wọ́n dalẹ̀ ayé rì tí wọ́n jẹ́ àwọn alágbára pátáyányá wọ́n ti balẹ̀ ayé jẹ́ ìdá mùsùlùmí náà dá wà ní ìní àlífà tiwọn náà ṣùgbọ́n gbogbo Islam náà àwọn èèyàn ò ní ṣe dáadáa mọ́ ìgbà tó bá dìde olólùwọ̀n ọgbọ́ wà lò yóò wá já máa gbogbo mùsùlùmí sí abẹ́rẹ́ ọlọ́run ọgbọ́ wà ní pé ẹni tó jẹ́ màdí ìṣọ́ra bá wá ròyìn rẹ̀ ó ní ajilal jabọ àti aknel amf òṣìṣọ́ra bàbá tí wọ́n ròyìn nǹkan nìyẹn ó ní fèsì ẹ̀ fẹ̀ dáadáa tẹ́ bá rí igi imú rẹ̀ ó ṣe sóró òṣìṣọ́ra ọba ló sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè dáná kẹ́lò mi ò gbọ́dọ̀ sọ pé òun ni màá di nígbà tó bá dé bẹ́ẹ̀ èmi màá di àmẹ́yẹ ló ti pé lára bẹ́ẹ̀ pé èmi màá di òṣùwọ́n náà bá wá ń ṣàlàyé ẹ̀ ẹ̀ bá ti sọ ó sọ bí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àfin ó sọ gbogbo ẹ̀ bó kọ́ rẹ̀ ó ti jẹ́ òṣùwọ́n náà ṣàlàyé ó wá ní ẹni yé o òun ni yẹ́múyẹ́wùlẹ̀ arúgbọ̀n Kingston wa Adelaide òun ni ó fi kárí gbogbo ilẹ̀ ayé ìgbàdáyẹyẹ déédéé yọ wà kàmọ́múlẹ̀ àti jẹun wà zulma gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo ayé ìpátá yẹ́yẹ́ àbòsí ní ọ̀kọ̀ọ̀kan kú bẹ̀ gbogbo bẹ àbòsí òtún kún bẹ̀ òní ọ̀wà dé kò síbi tí ò ní fi kí ni o déédéé tí ò ní fi kún bẹ̀ òṣìṣẹ́ ọlọ́pàá tún sọ pé wàyẹ̀ múlikú sábò àsìní ọdún méje péré lọ́fẹ́ lò tóbi sèké láǹfààní kó lè bá àyè wa dáa lòṣìṣẹ́ ọlọ́pàá mi ṣàlàyé lẹ́yìn àìmọye àwọn ẹ̀ ló ti ṣáájú lọ lórílẹ̀ ayé tí wọ́n ti pe àwọn ní Mahdi àwọn àfáà jẹ́ kó yé wa pé ilé ayé yìí kò tí ì ní Mahdi kankan ntí ń bọ̀ wá ní tí ò sí ìbejì mẹ́ nígbà ilé ayé yìí bá dé ibi tó lágbára tán yányán Mahdi jẹ́ kan náà àwọn àmì tó súnmọ́ gbẹ̀yìn ayé láti wá túnlé ayé ṣe ìgbà tó bá wá ṣe bẹ́ẹ̀ àfún tán tí wọ́n fọ́ pé ìwọ ló jẹ́ àyífà wa àwọn èèyàn kan fẹ́ gbé ogun wá wọ́n máa kógun bọ̀ láti ilẹ̀ ṣọ́ọ̀mù láti wá kógun wá bá a pé àdìjọ́ jẹ́ àlífà ọlọ́run wà ní kí ilẹ̀ ẹlẹ́wọ̀n mọ́ wọn nínú jẹ̀síratulẹ̀ arọ́bì àwọn apá wa ní ilẹ̀ rírí àkọ́kọ́ tí oṣù ọlọ́run ọba sọ wípé yóò ṣẹlẹ̀ wípé ilẹ̀ rírí kan ó ṣẹlẹ̀ ní jẹ̀síratulẹ̀ arọ́bì nínú àwọn àmì mẹ́wàá òyìn tí èrè bá ti wá ṣẹlẹ̀ sáwọn èèyàn wọ́n wà ní pé eléyìí o ẹjọ́ lọ́wọ́ bá fẹ́ yàn fún wa ni gbogbo ayé wa ṣe wá parapọ̀ fún wọ́n ṣe àparapọ̀ láti jẹ́ pé kí wọ́n kojú àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run òní ọ̀wà ajẹ́ tí ó darí àwa mùsùlùmí ẹ̀wà rí nígbà tí máa di yìí nígbà tó bá wá di ẹni tó ṣe wípé ó ti wá ń darí àwa mùsùlùmí ìgbà náà wá ní àdàjáàlù ẹ̀tọ́ ń pè ní àdàjáàlù yóò wá jáde wàṣáàrú ṣàgbọ̀kọ́ ibi yóò ń tọ̀lọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní aláburú jù tá àti ìrì tá à ń retí orin dàjà èèyàn tó burú jù ni àdìsí wá gan wípé láàrin ádámà téèdò níyì kò tí ì ṣe aburú kan tó lágbára tó aburú dàjà kò tí ì sí ẹ̀dá kan tó burú tó ẹ̀dá dàjà ní ti ń bọ̀ wá ni gbogbo ẹni bá sọ pé ó ti wá irun ló pa nítorí pé àdìsí ṣàlàyé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé bí ló ti rí bó ti ṣàlàyé màdí bẹ́ẹ̀ ló ṣàlàyé dàjà káyé bá a dámọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní dàjà ti ń bọ̀ yìí yóò kọ́kọ́ pe ẹ̀rá nàbí ọlọ́run nígbà ọ̀gbá wa yá yóò wá pe ara rẹ̀ ní ọlọ́run pé kí wọ́n nígbàgbọ́ sóhun nítorí wá ṣe nìyẹn ó wá ní òṣèlú ní ẹ wò dáadáa o ni ojú rẹ̀ ọ̀tún báyìí ó ti di nǹkan dà tí ò lè náà ó ti yíbò. ojú òsì gan ẹran ti padé mọ́ ojú rẹ̀ òsì ẹran padé mọ́ òsì ọlọ́run bá lójú rẹ̀ bẹ́ẹ̀ níbi orí rẹ̀ báyìí wọ́n kọ síbẹ̀ pé káf fà rọ̀ kẹfẹ́ orí lélẹ́yìí òsì ọlọ́run ọba ní tí wọ́n kọ síbẹ̀ yẹn yẹ̀kẹ̀rọ̀ wù káàtìbù lọ́dọ̀ wù káàtìbù kò sẹ́ni tí ò ní lè kà ẹni tí ò mọ̀wé rárá yóò rí kà ẹ̀tọ́ mọ̀wé ọ̀ka ẹ̀tí ọ̀tún mọ̀wé òtún nìka ẹ̀tí ọ̀gbọ̀n lágbára ní tí ọ̀mọ káf tí ọ̀mọ fà tí ọ̀mọ rọ̀ yóò nìka. òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ pé wọ́n ti kọ́ síbi wájú ẹ̀ báyìí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sàlàyé ẹ̀ dáadáa òṣìṣẹ́ ọlọ́wọ́ ní orí rẹ̀ ó tóbi òṣìṣẹ́ ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ irun rẹ̀ kìí ṣe irun tí ó dà wálẹ̀ irun tí ó dìjọ ni báyìí kìí ṣe irun tí wọ́n dà wálẹ̀ òṣèlú ọba sọbẹ yóò wá rí kólókóló òṣèlú ọba sọbẹ káyé bá a dámọ̀ òṣèlú ọba wa tẹ ẹ bá tún wá rí ẹni tí ó kẹtàn ni ẹgbẹ́ òṣèlú ọba ti ń sàlàyé kan wọ́n ní ẹni tí ó kẹtàn ni ẹni tí wọ́n pè ní dàjà nìyẹn kẹ́lí bá wa sọ pé nǹkan kan tí bẹ́yà tírẹ́ẹ̀nì ni ẹ àbí kíní kan ni wọ́n ń sàlàyé ntọ́ wà lára ọmọ ènìyàn wọ́n ń sàlàyé ẹ̀ wọ́n sọ pé nǹkan mi nìkan ṣe yàn ara èèyàn lòṣọ́ náà bá ṣàlàyé so lọ́tara bẹ́ẹ̀ òṣọ́ náà bá ṣàlàyé bí ó ti rí fún wa ẹni tó jẹ́ alábùlé èèyàn yìí òṣìṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé gbogbo bí ara bí gbogbo rẹ̀ ó ti rí òṣìṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa ó tún wá ṣàlàyé fún wa wípé ẹni yìí o ń bọ̀ wá sórílẹ̀ ayé káwọn èèyàn máa pe òun lọ́lọ́run ní wàá máa bá àwọn èèyàn pé ìwọ sọpọ́lọ́ ní ní àwọn kan ó pè lọ́lọ́run yóò ní kójú ọ̀rọ̀ láti sánmọ̀ kí nǹkan ó wù láti lẹ̀ẹ́lẹ̀ káwọn èèyàn máa gbádùn àwọn kan ó ní oṣù ọlọ́run yóò ní kí nǹkan kí àwọn èèyàn máa wà nínú ọ̀dá òṣìṣẹ́ ọlọ́run ẹ má tẹ̀lé o kẹfẹ́ wo ṣẹ́ ti ń ṣe o ẹ sá fún ni o tẹ́ ẹ báyìí lè tẹ̀lé rújúrújú rẹ̀ ó kò bá yín ẹ̀yin ní gan ó bẹ́ẹ̀ pè lọ́lọ́run òṣìṣẹ́ ọlọ́run máa ní rújúrújú rẹ̀ yóò dé báyìí ẹ tẹ́ ẹ pè lọ́lọ́run ẹ gbọ́dọ̀ tẹ̀lé òun ló fi jẹ́ pé dàjáàlì yìí kò síyèméjì bẹ́ẹ̀ òun ni yóò wá àwa mùsùlùmí náà tún wá máa kojú ẹ̀ pẹ̀lú máàdì láti máa bàjá a máa kojú ẹ̀ pẹ̀lú máàdì láti máa bàjá kò síbi tí ò ní tẹ̀ káàkiri orílẹ̀ ayé gẹ́gẹ́ ìṣọ̀rọ̀ ọba ṣàlàyé fún wa ẹni tí ó tẹ̀ káàkiri orílẹ̀ ayé ni ìdọ́lẹ̀wọ̀ alẹ́ orílẹ̀ ayé ó wá lò forty days òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní ọjọ́ alákọ̀ọ́kọ́ tó wá lò tó jẹ́ ipe forty days ló wá lò so ọjọ́ alákọ̀ọ́kọ́ èyí tí ó kọ̀ọ̀kọ́ lò bíi forty years ni ó ti rí tọ́ba tó lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yóò tún dáa gẹ́gẹ́ bíi forty months torí pé ilẹ̀ ò ní sú ọjọ́ kẹwàá lásán ni nígbà tó bá tó di forty years nílẹ̀ ó tó sú ilé ó tó wá mọ́jọ́ kejì tó bá wá mọ́jọ́ kejì yóò wá tó wá jẹ́ pé ilé ó tó mọ́ lọ báyẹn fún odidi kí ni ó odidi odidi kí ni ó forty months lẹ́yìn wá gbà náà tó bá tó wá di ilé ó tó wá sú ilé ó tó wá mọ́ yóò tó wá ṣe bẹ́ẹ̀ á tó wá lo ọ̀sẹ̀ forty náà á tó wá lo bẹ́ẹ̀. lẹ́yìn wá gbà náà àìsẹ̀ wa lu àwọn ọjọ́ tó kù gẹgẹ bí ọjọ́ tá à ń lò bọ̀ wá ẹ̀rọ àwọn sọ̀hábà àwọn abẹ́rẹ́ oṣù ọlọ́run bá pé nígbà bá wá di báwọn tá a wà lódidi forty years tílẹ̀ oṣù bóò láti rán kírun oṣù ọlọ́run bá ní fàkìdúró la fàkìdúró la ẹ máa ṣe kí ni o ẹ máa sòǹdìwọ̀n fún òun ẹ máa bóò lẹ ti ń kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa wò pé ọyẹ kí àìlá òsì tó báyìí ọyẹ kára sáré òsì tó báyìí ọgbọ́n tẹ́ ẹ máa dá sí tẹ́tù máa kírun mi tó òṣìṣẹ́ ọlọ́run bá kọ́ wọn ní gbogbo àwọn kan yìí dajal kò sí èméjì bẹ́ẹ̀ ẹni tí ó tẹ gbogbo orílẹ̀ ayé káàkiri ni ibi tó lọ́wọ́ bá ní òní lè wọ̀ kò lè wọ̀ mọ́kà kò sí lè wọ̀ mọ̀dínà ṣùgbọ́n yóò dé ti mọ̀dínà yóò fẹ́ wọn bẹ́ẹ̀ yóò dé bi òkè údù ẹ̀yìn òkè údù ni ó ti dúró tí wọ́n máa wọ́n síláṣà níbí lọ́kàn yóò ló ń fẹ́ wọbẹ̀ àwọn màláìkà ni wọn ò ní yóò lè wọbẹ̀ ṣùgbọ́n láwọn ọmọ òlè jáde sí gbogbo ẹni bá jẹ́ kèfèrí tó wà Mádínà gbogbo ẹni bá jẹ́ mùnàfíkì tó wà Mádínà lọ́wọ́ bó lè ta ẹ̀sìn kí wọ́n lọ bá kí wọ́n tẹ̀lé e. gbogbo àwọn tí ó tẹ̀lé jù làwọn òbí àtàwọn ìṣọ́lá ẹnìkan kọ́ bẹ́ẹ̀ lè lọ́ọ́ máa de gbogbo àwọn òbí tí bá ń bẹ́ nílé rẹ̀ mọ́lẹ̀ kó máa wà tẹ̀lé yóò dẹ̀gbọ́n rẹ̀ mọ́lẹ̀ yóò bàmá rẹ̀ gbogbo àwọn òbí yóò lọ́ọ́ tẹ̀lé mọ́lẹ̀ gbogbo àwọn ọ̀fẹ́ tẹ̀lé tẹ̀lé àwọn àti rí nǹkan tó bá tó bá tẹ̀lé wọ́n fẹ́ tẹ̀lé so gbogbo àwọn tí ó tẹ̀lé ni ibi tí àyè kan ni wọ́n pè ní kọ̀ọ̀sán nínú ran ibẹ̀ ni ibi tí dàjà ló ti jáde torí pé èèyàn bíi tiwa náà ni tí ti bí tó sì exist lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́gbẹ́ kan náà àwọn sọ̀ ábà ọlọ́run ọba ní kó débi tó wà kó rí tó lè sọ bá nàbí àrẹ́bí tẹ̀ sẹ̀rí sí pé mẹ́bẹ̀ wọ́n dé ń sẹ́yìn mọ́lẹ̀ ni nígbà tó bá dá àsìkò tí ọba jáde lọ́wọ́ jáde ibi tí ó ti wá jáde ní kọ̀ọ̀sán àwọn tí ó wà tẹ̀lé àwọn yẹ̀wù nìyẹn náà ìran ni wọ́n wà ààyè táwọn wà ní asfahan gẹ́gẹ́ bí sọlọ́wọ́ bá ti sọ ànábì ní aṣọ tí wọ́n máa àwọn táwọn yẹ̀wúdí yẹn wọ́n máa wọ̀ ní tọ̀yà alisa ìborí kan ni ètí ó borí wọn tí ó tún bo ara wọn ìṣọlọ́wọ́ bá ṣàlàyé kó lè bá àyè wa dáadáa ni kò fẹ́ ká lọ mú òmù lómù lóbi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ pátá yẹ́yẹ́ òun lànàbí ń ṣàlàyé fún wa ká má bàa ṣiṣẹ́ kò fẹ́ káwọn kan parọ́ tẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti dọkumẹ́ntì dẹ́gbẹ́ àwọn ẹ̀rí kà fúnra wa kálíba àdédáda jáàlì mọ̀ òṣèlú ọba ṣàlàyé ẹ̀ fún wa dáadáa kò ní lè wọ maka ẹ máa fẹ́ jẹ́ pé kọ́lọ́ dáàbò bò yọ lọ maka àbí kọ́lọ́ madina kọ́lọ́ dáàbò bò rẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ wa lè lọ bẹ́ẹ̀ òṣèlú ọba ni kọ́ máa kà wọ́n àyà mẹ́wàá tí ń bẹ níbẹ̀rẹ̀ káàfù ló jẹ́ pé àdìsí àbí dàbí dàbí ó ní ẹni tó bá lọ àyà mẹ́wàá ọ̀rẹ́ bá náà àwọn àyà ti bẹ nípa wa ti sùwàtì ká ó sì máa bí fitna ti dàjà wọ́n dáàbò bò níbi fitna ti dàjà so ṣùgbọ́n wọ́n ti wá sàlẹ̀ bẹ́ẹ̀ àyà yẹn àdìsí mi ti wá sàlàyé ẹ̀ dáadáa ìpè àyà mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀ ń bá lè kà ẹ̀ ń bá kà sí tí dàjà lè bá dọ́dún ẹ̀ báyìí kò sí tí dàjà lè fẹ́ fi sí òṣèlú àbálọ́kọ̀ wa bẹ́ẹ̀ ọba yìí lọ mọ́ká tí ò lọ Màdínà ìṣọ́lá máa ní kó dáàbò rẹ̀ pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ ẹni ibú tó burú jù yìí ti ń bọ̀ ọlọ́run ọba wa ni ẹni tí ó wà á padà jan òun náà ni Isa ibn Maryam nígbà tí Dájálì bá ń dà wá mùsùlùmí láàmú tí ń pa àwọn ènìyàn yóò dọ́dún ẹnìkan tó jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ yẹn wá nìyí yọ wà sọ pé àtúnmínú bíi so onígbàgbọ́ sí ni ìyẹn ò ní mọ̀ mọ̀ pé dàjáàlì ni ọ òpùrọ́ ni ọ yóò bá mú yóò bá gé méjì nígbà tó bá gé méjì tán ọlọ́run ọba wà á jí ẹni yẹn padà dàjáde wà máa wò wípé òun lòun tó padà jí ẹni yẹn ẹnìkan mo ti jí báyìí yóò tún wá dé lọ́wọ́ rẹ̀ wípé tó nígbà pé ìmọ̀ ọlọ́run sọ lọ́rùn rárá ó ní èsì ọlọ́run ara mo tún ti mọ̀ ọ́ sí ni pé òpùrọ̀ ni ó ìwọ táwọn ẹbí ń sọ fún wa ni so látara bẹ́ẹ̀ wọ́n lọ́ wá gbé dání ó ní àlìjẹ́nnà yóò máa fi àwọn èèyàn pé àlìjẹ́nnà ní ilé ìgbádùn kan nì nínú rìwáyà kan bí omi ló ti rí omi bẹ́ẹ̀ làlìjẹ́nnà rẹ̀ rí ó tún wá gbé iná dání lọ gbé iná nì òṣìṣẹ́ ọlọ́run bá ń jọba mú yín tó wá fẹ́ fi yín ṣe nǹkan kan ìjọba pè ní iná yẹn ni kẹ́ ẹ kó sí ibẹ̀ gẹ́gẹ́ la àlìjẹ́nà ibẹ̀ gẹ́gẹ́ ni ọrùn ṣé eré tó ń pè ní omi yẹn ẹgbẹ́ kò bẹ́ẹ̀ yín lẹ́ni jẹ́bẹ̀ so wọ́n ní yọ̀wá mọ́tì yẹn yọ̀wá jù sínú iná yóò bá dáàbò dénú fún tìǹtì bí dàjáàlì ti rí nìyẹn òṣèlú ọlọ́wọ́ bá ṣàlàyé ẹ̀ fún wa àwọn táwa jẹ́ mùsùlùmí nígbà tí ẹni tó jẹ́ kàlífà wa mùsùlùmí tá a mọ̀ sí máàdì nígbà tí bá ń kírun fún àwọn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ ní agbègbè kan ní betty mcdas ní agbègbè kan ní ilẹ̀ ṣọ́ọ̀mù tí ń kírun fún àwọn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ òun náà ni jésù ó sọ kalẹ̀ ebo ìṣọ́lá wọn bá ti sọ òṣọ́lá wọn bá sọ ibi tí ó gbà sọ kalẹ̀ láti sánmà ó pè ní alimanarọ́tù alibẹ̀dọ̀ white minaret òṣọ́lá wọn bá ní ibẹ̀ ni jésù ó gbà sọ kalẹ̀ wá láti sánmà white minaret yẹn ni ó máa gbàbọ̀ wá láti sánmà minaret tí ó jẹ́ wọ́n ní àwọn tó ń dá wọn eh, yẹ̀wúndí wọ́n ti ṣe minaret kan sílẹ̀ pẹ́pẹ́ bíi white ni ṣùgbọ́n ibi tí wọ́n ṣe yẹn sí agbègbè ọjà ni bọ̀dọ̀ minaret míì tó wà yẹn ṣe white àwọn inú masinu wumari ìyẹn ibẹ̀ nìyẹn wà ṣùgbọ́n ṣọlá máa sọ pé ibi tí ó gbà sọ̀kalẹ̀ white minaret ni ó wà ń bẹ́ẹ̀. yóò sọ̀kalẹ̀ òṣìṣẹ́ ọba sọ aṣọ tí ó wà lára rẹ nígbà tí bá sọ̀kalẹ̀ bọ ọba sọ bí ó ti gbọ́wọ́lé àwọn màláìkà méjì nígbà tí bá sọ̀kalẹ̀ bọ òṣìṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé pé yóò dé bá wa nígbà tá a bá ń kírun òní bá wa òní jésù nígbà tó bá wa dé yóò bá wa nígbà tí Isa bá wá sọ̀kalẹ̀ tí Isa tó bá sọ̀kalẹ̀ òṣèlú ọba wa ń ṣàlàyé fún wa wípé nígbà náà ìmáàmù yìí yóò ti wà yẹn ni pé ìmáàmù kún alimadiyu yakulu lahun yóò sọ pé ta'ala wábì fasọ́nìbínà kírun fún wa Isa wà ní pé láà ilé kírun fún yín ẹ̀yin ti yín o ọlọ́run ọba ti sọ pé apá kan yín ni ó máa jẹ́ apá kan àmì ni ó máa jọ̀gà fún apá kan isa ó ṣàpọ́nlé fún ẹni tọ́lọ́ bá yàn fún wa ní máàdì tẹ̀kírímọ́tàn lè ummati muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba fi ṣàpọ́nlé fáwọn àjọ ànábì yìí pé tí jésù ó bá kírun àdìsítọ́ ẹgbẹ́ ìṣọ́lọ́wọ́ bá sọ náà ni pé àwa wà mí ná yusọ́lì Isa ibn Maryam khalifa lára ìjọ mi òun náà ni Jésù òkìrun lẹ́yìn rẹ̀ látara àpẹẹrẹ tó lọ sí fáwọn ìbílẹ̀ so yóò wá kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kò sọ yí pé bóyá ojú Jésù lọ torí pé àwọn adájọ́ ẹlẹ́yìn ànábì àjú Ìsá lọ ṣùgbọ́n náà bá fi ṣàpọ́nlé fún àwọn adáṣe kí ni o tá a jẹ́ ìjọ ànábì pé kí Jésù wọn kírun lẹ́yìn ẹ̀ ìtí Jésù wá wá ṣe òun náà ni wípé ó wá padà jáde ìdí jésù wá sí nìyẹn òṣìṣẹ́ ọlọ́pàá wa ni jésù ni ó wà padà jáde nígbà tí wọ́n bá ti dájà jáde kúrò tí wọ́n bá dá padà kúrò láti mọ̀dínà àwọn màláìkà wọ́n wà ní kó máa lọ sí ṣáàmù ṣáàmù yẹn ni jésù ti wá lọ pàdé dàjáde ní jésù báyìí yọ ni nígbà tó nígbà tí nígbà tí iyọ̀ bá yọ bí iyọ̀ ni ó ti yọ kalẹ̀ lẹ̀ ìjáde jésù ó sì mú alẹ́ hírígbà ọkọ̀ yóò wá fi gun láti rí ẹ̀jẹ̀ lára rẹ̀ báyìí tí ó padà jẹ́ àlùjẹ́ rẹ̀ báyìí òṣìṣọ́lọ́ba ni ibi tí ó pa sí òun wọn ń pè ní báàbù lùdà òṣìṣọ́lọ́ba ti sọ ibi tí ó pa sí wọ́n ní báàbù lùdà yìí lónìí àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi ibẹ̀ ni wọ́n sọ di ibi tí wọ́n ti ń ṣe ilé àwọn ọmọ ogun ibẹ̀ ni bẹ́ẹ̀sì àwọn ọmọ ogun wọn lónìí ibẹ̀ òṣìṣọ́lọ́ba ní ibẹ̀ ni ẹ̀jẹ̀ sọ pa sí sọlọ́tara bẹ́ẹ̀ jésù wá láti wá ṣàlàyé fún àwọn tí wọ́n ń pè é wípé wọn ò pa ó fẹ́ sọ fún wọn pé wọn ò pa pé àwọn tí wọ́n sọ pé wọ́n pa ó fẹ́ ṣàlàyé fún wọn pé wọn ò pa òun wọn ò kọ́ wọn má gbélé bù tó fi jẹ́ pé nínú sọ́ọ̀tù nìsà àyà nínú sọ́ọ̀tù nìsà àyà one hundred and fifty seven ọlọ́run ọba ń ṣàlàyé nípa jésù pé wọn ò pa wọn ò kàn má gbélé bù ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ nípa wípé jésù ni o wọn ò pa wọn ò kà má gbélé bò ọlọ́run ọba gbé lọ sí sẹ́mà ni náà ọlọ́run bá ní. ọkùnrin ìlú ọmọ ọ̀pọ̀pọ̀ nítorí máa mọ́ sí ìyàwó ìfọ̀dù mọ̀mọ́rún. ọlọ́run ni àwọn èèyàn sọ wípé iná kọ̀tà iná ìsá bùnà mọ́ríyá rọ̀ṣúlàlá. rọ̀ṣúlàlá. ọlọ́run ni wọ́n láwọn pa jésù ọmọ ọlọ́run gbogbo ọkọ rẹ̀ wọ́n bá dá mbẹ́ wọ́n ní alimọ̀sẹ̀ ìsà bùnà mọ́ríyá ọlọ́run ní rọ̀ṣúlàlá káyọ̀ bá a dá mọ̀ dáadáa ọlọ́run bá ń gbogbo ọkọ rẹ̀ wá kó bá bá àwọn èèyàn lójú gbogbo nǹkan ọlọ́run bá mú wá bẹ́ẹ̀ pé kì í sọ ọmọ ọlọ́run kì í lẹ́sọ̀ ọlọ́run

وإن الذين اختلفوا فيه لفي شك ọlọ́run ní àwọn tí wọ́n ń sọ pé ah ṣé jésù la pa àwọn kan ya pẹ̀lú iyèméjì ni wọ́n ń ṣe wọn ò rí jésù pa àwọn kan ń ṣe iyèméjì ni màlá ń bìrì mi ìlà tí bá a gbọ́. wọn ò ní ìmọ̀ kankan kò sí ìmọ̀ kankan lọ́dọ̀ wọn ìlà tí bá a gbọ́ nì ọlọ́run ò rà á tẹ̀lé wọn ò ní ìmọ̀ kankan wọ́n kò tẹ̀lé òwò kí iná. wọ́n ò pa jésù tí wọ́n tẹ̀lé mú yẹ kí iná àmọ̀dájú pé àpa jésù kò sí lọ́dọ̀ wọn. bàbá òun rẹ̀ rẹ̀. ọlọ́run gbé jésù wá sọ́dọ̀ ọ̀rẹ́ ní ní ó sì ń padà bọ̀ wálẹ̀ náà. wọ̀kẹ́ aláǹdà wàzízan ọlọ́run ọlọ́run ọba yìí ọba tó jẹ́ ọba alágbára ní ọba ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run ní kíni. wọ́n ní mímọ́ bí àlàyé mímọ́ ọlọ́run àwọn tó bá tí wọ́n ní jésù làwọn ń tẹ̀lé kò sí èméjì bẹ́ẹ̀ nígbà ọba dé gbogbo wọn yóò ní gbàgbọ́ sí pé ah àsáwọn ṣe mistake o. ọdún màmá ẹkọ ìwádìí kí ó tó di pé yóò kú gbogbo wọn yóò ní gbàgbọ́ sí náà tí ò sí èméjì bẹ́ẹ̀. wáyé ọ̀rẹ́ bá ní kí ọmọ tí wọ́n kú ní àárín ṣòyí rẹ̀. àwọn àtijọ́ gbẹ̀dà kìámà yóò jẹ́lẹ́rìí against gbogbo àwọn èèyàn pé òun kọ́ jésù ń bọ̀ wá tí ò sí èmi jí bẹ́ẹ̀ ìtì ń bọ̀ wá ṣe gbogbo orúdúrúdú ti bẹ nípa rẹ̀ ó fẹ́ wá mú kúrò bẹ́ẹ̀ òṣèré ọmọ ìjọba dé yẹ́kìsìrù sọ̀lì ìgbà yóò máa kán gbogbo àgbélébù ní ọ̀nà kan lẹ́yìn ìgbà tí bá ń ká àgbélébù gbogbo wàyẹ́tùlù kì í zì í gbogbo tí bá ti ń jẹ́ lẹ́bẹ̀ lónìí kí wọ́n máa pa wọ́n torí pé wọ́n ń parọ́ ọmọ pẹ̀lú ẹ̀ wàyà dọ́wọ́ ni jìzìyà yóò dẹ̀ fi owó orí yóò fi lélẹ̀ ìtí jésù wá ṣe nìyẹn nígbà tí jésù bá wá ṣe léyìí ó sì tún wá padà jáàlì so ìtí jésù wá ṣe ó nìyẹn nígbà bá wá padà jáàlì tán òun lọ́lọ́wọ́ wa sọ pé jésù yóò wá lọ bá àwọn tí dàjáàlì kó bá ní gbogbo àwọn mùsùlùmí tó ti fi ìnira kan wọn yóò máa fọwọ́ nù wọ́n lójú wọ́n máa padà sí dáadáa wọn padà ṣùgbọ́n lọ́wọ́ bá wa sọ wípé ìwọ jésù àwọn mo fẹ́ kó àwọn èèyàn kan jáde ní ìsìn o ọwọ́ ti ẹgbẹ́ ò lè kà kò sẹ́ni tó sì wà láyé kò kan ti bẹ láyé so kò tó ní ọwọ́ méjì likitali yìí láti lè bá wọn jà ọlọ́wọ́ bá kó àwọn yàjújù àti jáde agbára Jésù wọn ọlọ́wọ́ àsọmú Jésù pé máa kó àwọn èèyàn àwọn mùsùlùmí máa kó ẹ̀yìn ibi òkè túrì ìbẹ̀rù kò kó wọn lọ kó ọlọ dáàbò bò wọn ń bẹ̀ ìbẹ̀rù jésù kò máa mùsùlùmí lọ. kí àwọn ìyà àjújù àti màjújù má bàa lágbára lé wọn lórí ẹ bá wá sa ìgbọràn òun làwọn ìyà àjújù àti màjújù wà pa ìjọ méjì làwọn ìyà àjújù àti màjújù zulkarnain òun ní exist nígbà táwọn eléyìí exist òun wá ní àwọn eléyìí wọ́n ń ṣèbàjẹ́ lórílẹ̀ èèyàn tó pọ̀ ni wọ́n tí kò ní lò wá lọ mọ fẹ́ǹsì yí wọn po ọlọ́wọ́n tó bá dìgbẹ̀yìn ayé àwọn àjújù àti màjújù yóò padà wá jáde ìgbà tó wà jáde sí nìyẹn ṣùgbọ́n Jésù kò lágbára ti pa wọ́n ọlọ́run bẹ sọ pé òun lòun lágbára láti sọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀ẹ́dọ́ náà bá bá kàn mí kó ṣe nǹkan kan ọlọ́run kàn mí fi pọ́n lé mi ọlọ́run sọ fún Jésù pé ìwọ́n gan lágbára àti pa wọ́n ọ̀ sàfihàn ni o òun ó sì sàfihàn so látara bẹ́ẹ̀ nígbà tó bá wá òun yóò wà bọ́ síbi ọrùn wọn òun yóò pa gbogbo wọn lẹ́ẹ̀lẹ́ àwọn òtún wa gbé lọ́n pé ìwọ ọlọ́run òórùn kí ni wọ́n ti pọ̀ ju òkú wọ́n ti pọ̀ ọlọ́run tún wá ní káwọn ẹyẹ kan wá kó wá gbókùn òkú lẹ̀lẹ̀ nígbà tó bá wọ́n wà ọlọ́run wà ní kílẹ̀ ẹlẹ́ wọn wá mọ́ lẹ́yìn jésù ọlọ́run ní kójú ọ̀rọ̀ dáadáa gbogbo lẹ́lẹ́ wọn á di nǹkan rẹ pé nǹkan rẹ wá wù dáadáa àwọn èèyàn ó tún máa ṣe aj àwọn èèyàn máa ṣe gbogbo bẹ́ẹ̀ kí wọ́n ó ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá wá ń ṣe lẹ́yìn òun náà ní sọ ọlọ́run wá ṣàlàyé fún wa wípé ọlọ́run ní kí atẹ́gùn kan fẹ́ yóò mú àwọn tí wọ́n já mú àwọn mùsùlùmí bí ìgbà tí ọ̀fìnkì mú wọn báyìí tọ́lá ti wá mú wọn gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí ti ń bẹ lórí ayé gbogbo ọ̀padà ayé ni wọ́n kù tí ó sì méjì mẹ́yìn yóò wá kó àwọn èèyàn bú lórílẹ̀ àwọn èèyàn kú tó wá kù lórílẹ̀ àwọn yìí ọlọ́run ọba wà á ní kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ṣẹlẹ̀ àṣàlàyé fún wa pé ọlọ́run ní kí kòkòrò kan jáde ìyẹn ní sọ́tù nàmlì àyà twenty eight ọlọ́run ọba ní kòkòrò kan àti sọ fún wa nínú àwọn àmì ńlá ọlọ́run ní wáyé dá àyà eighty two sọ́yìn sọ́tù nọ́mùlẹ̀ àyà eighty two. wàyí ni àwọn kọ́ nípa ìlú ọlẹ́yìn ọ̀họ́rọ́jú náà máa ń gba bàtà nílẹ̀ ìyàwó tó kan ìdìbò. ọlọ́run ní ọ̀rọ̀ tá a sọ pálíkì àmọ́ ṣẹlẹ̀ nígbà tó bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ní àmúdá. ọ̀họ́rọ́jú náà máa ń gba bàtà nílẹ̀ ìyàwó. ọlọ́run ní àmúdá bàkan jáde lẹ́ẹ̀lẹ́ tí ó wà á jáde dábàá yóò jáde náà. kò káwọn èèyàn mọ̀ ọ́. bàbá yẹn yóò máa sáwọn èèyàn lọ́gbẹ́ àwọn kan yóò tún máa sọ ọrụ yìí jáde fún wa ọ̀rọ̀ wo ni sọ. àmọ́ lọ́sọ̀kọ́ náà bí ọ̀rọ̀ fún ọlọ́run dábàá yóò máa sọ pé àwọn ènìyàn káàánú bí àyà ti náà la yòókè náà àwọn èèyàn nígbàgbọ́ sí àmì wa dábàá yẹn ó ń bọ̀ tí ó sì méjì ọlọ́run ní èéfín ó èéfín yẹn ní òtún wa tí ó ṣe àwọn tí wọ́n já àwọn kèfèrí yóò ṣe wọ́n lè ṣe. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba pa gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run ọba pa wọn rẹ yóò wọ́n kó àwọn kèfèrí lórílẹ̀ kí ọlọ́run ọba wá ṣe ọlọ́run ọba yóò sọ dìrọ̀rùn fún ẹnìkan láti abáṣà tá ní ṣúùzù wọ ìkọ̀tẹ́ yìí ìyẹn ojúgun rẹ̀ oná kẹta ojúgun rẹ̀ ó ti rin ojú kékèké ẹsẹ̀ rẹ̀ ojúgun rẹ̀ ó ti rí yọkẹta òun yóò wá wá láti ilẹ̀ abáṣà yóò wá wó kàbà kàbà táwọn yẹn yóò yọ ní blọọkù blọọkù ni tí ó gbé sọ́bìrì wá tí ó gbé ẹ̀sọ́fẹ̀ wá tí ó fi wó kàbà tán yẹn yẹn láti gbòdò fi délẹ̀ lẹ́yìn ìgbà tó bá wó kàbà tán ọlọ́run ọbọ̀ wa pa kùránì rẹ̀ tán yẹn yẹn gbogbo wa gbogbo gbogbo ìwé tí kálukú wa ta ní tí wọ́n jẹ́ pé kúránì wa ń bẹ̀ ọlọ́run ní jẹ́ bá gbogbo tí ń bẹ nínú ìwé àárín bá ń bẹ̀ mà àwọn tó ń ra sórí wọn ò ní rí mọ́ ń bẹ̀ torí pé àwọn èèyàn búlọ̀kù lórí lẹ̀ lẹ́yìn wọn àgbà náà ọlọ́run ọba ọ̀wà àjẹ́ yí pé yóò wà ní kí iná ṣe jáde ilé ìkólódì pé yóò ṣe jáde ọlọ́run ní kí òòrùn ọ̀rọ̀ so òòrùn ọyọ ní mẹgìrìbìà níbi títí wọ tó bá ti yọ báyìí gbogbo ẹni tó bá wà lórí ayé gbogbo ẹ túbọ̀ ọlọ́run bò lè gba túbọ̀ mọ́ lọ́wọ́ wọn so látara bẹ́ẹ̀ ọlọ́run wa ní kí iná ṣẹ́ jáde iná yóò ní ju àwọn èèyàn ṣùgbọ́n yóò máa lé wọn lọ ni yóò máa tí wọ́n bá ti lé wọn lọ iná yìí tẹ̀kínú bìhìn wọ́n jọ máa sun wọn ọ̀sán ni yóò máa wà lọ́dọ̀ wọn lọ́sàn-án wà tẹ̀bí tu bìhìn yóò wà lọ́dọ̀ wọn láàárọ̀ wà tùsùn bìhìn bìhìn yóò wà lọ́dọ̀ wọn lálẹ́ yóò wà lọ́dọ̀ wọn láàárọ̀ tí ó fi yé wa dé ilẹ̀ sham ilẹ̀ sham ni gbogbo ayé yọ àkó gbogbo wọn jọ síbẹ̀ gbogbo ẹni wọn kù lórí ilẹ̀ ayé ńjọ́ náà ibẹ̀ lọ́lọ́run tó wá ní kí ìsọ̀rọ̀fíìlù fọn fèrè bá wọn orí ibẹ̀ ni gbogbo wọn wà kù sí ètò ìṣọ̀rọ̀ wọn bá ṣàlàyé fún wa ni. gbárọ̀ àkìámà bí ó ti wá bẹ̀rẹ̀ nìyẹn àlámọ̀rí ilé ayé níwọ̀n àgbà òun la ṣàlàyé fún wa yìí. tó ìṣọ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa pé bílé ayé yìí ó ti parẹ́ nìyẹn àwọn àmì tó tóbi tó gbẹ̀yìn ó mú yẹn so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba sàlàyé àwọn àmì fún wa kó lè yé wa dáadáa ká má mú òmù ló mú ló fún wa lẹ́yìn ó sọ bí ilé ayé yẹn ó ti parí tẹ́yẹ́yẹ́ kódà ó fi sọ báàlì káwé odò ti bẹ̀rẹ̀ parí náà wọn jẹ́ náà látara bẹ́ẹ̀ kí ni o ká lè dá ìsìláàmù mọ̀ dáadáa so látara bẹ́ẹ̀ ètí agbọ́ kọ́lọ́jọ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́jọ́ kó wúlò pẹ̀lú kọ̀ọ̀kan wa àwọn bàbá wa tí wọ́n ṣáájú lọ wọ́n ní kọ́lọ́ mọ́jẹ kí ilé ayé yìí kí <laughs> gbogbo àwọn eléyìí ó dé bá wọn báwọn ti máa ń sọnù ipe gbogbo ohun tó tóbi yìí àwọn ọ̀fẹ́ kó dé bá wọn nítorí kéèké ni o <laughs> ìwàhálà tó ga ni ọlọ́run ọlọ́run ló sì ti yé ó ti gbọ́ gbogbo ẹ̀ pátáyányán gbogbo tí èdè rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ni kọ́lọ́hún sí fẹ́ni kọ̀ọ̀kan wa subhana kala wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àtàkì ẹgbẹ́ náà tóbi.